kú déédéé ìwòyí o orúkọ mi ni Sam Adéọ̀sùn ohun àánú ló tún dé sí etí ìgbọ́ yín kẹ́ ẹ jẹ́ ká máa rántí pé lórí ètò ohun àánú wa yìí láti ń ṣera wa létí ibẹ̀ láti ń gbára wa níyànjú ibẹ̀ láti ti ń yànnà náà ọ̀rọ̀ fúnra wa ayé rẹ ò ní ṣòfò bí omi ìṣanwọ́ lórúkọ Jésù àmín. ìṣítí ìlanilọ́yẹ̀ ìgbaniníyànjú ìrú ara ẹni sókè lórí ohun àánú podcast ní samologo.com.ng ohun àánú ń tẹ̀síwájú. kí ni ohun àánú tòní irọ́ ni kò sẹ́ni tó lẹ́mìí méjì nítorí a ti fi lélẹ̀ fún ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn èyí ìdájọ́ ló tún kàn torí ẹ̀ ni mo ṣe ń wí fún ọ pé dákun má fàyè kan rẹ yìí tó ní ṣòfò ẹ wo ẹ̀yin ọmọ ọlọ́run ọ̀pọ̀ ohun ni màá yà mí lẹ́nu nípa àwọn ọmọ ènìyàn pàápàá àwa kìrìsìtẹ́nì nínú àwọn ohun ìyàlẹ́nu wọ̀nyí ìwà kan bẹ tí máa ṣe mí ní kàyéfì kì má tàn ọ́ ṣe ni mo ṣẹ̀ṣẹ̀ rí ìdáhùn nínú ọkàn mi bẹ́ẹ̀ ni mo wí fún ọ ìwà yìí mo ròóròó fún àìmọye ọdún n ò rírò mo gbéyẹ̀wò gbéyẹ̀wò èmi ò má rí gbéyẹ̀wò àfi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló tó yé mi kedere ìwà tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni fífi ayé ẹni ṣòfò. Hmm gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tí mo ti ń bá iṣẹ́ náà bọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún irúfẹ́ ìwà yìí a máa ṣẹlẹ̀ lójú mi léraléra kódà n ò tilẹ̀ kà á sí mọ́ ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ náà tún wá sọ́kàn mi nígbà tí arákùnrin kan tí mo mọ̀ tó ti fi èyí tó dáa jù nínú ayé rẹ̀ tó fi ṣòfò tán tí mo wá ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹ wò ó mo ń wo arákùnrin yìí n ò tilẹ̀ mọ ohun tí ó sọ so ṣe ni mo farabalẹ̀ gbọ́ ìtàn ayé aginjù rẹ̀ nígbà tí mo sì gbọ́ dáadáa ìgbà náà ni mo wá bẹ̀rẹ̀ sí mírí léraléra tí mo wá ń wòye nínú ọkàn mi pé báwo òun ló ṣe rọrùn fún àwọn ènìyàn láti fi gbogbo ayé wọn ṣòfò pátápátá wọ́n wáyé lóòótọ́ o ṣùgbọ́n wọ́n wáyé bí ẹni tí ò nípa ó dáa kí n tó ṣe aṣọ lójú ọ̀rọ̀ ọkùnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́ ń bẹ̀rẹ̀ ìtàn rẹ̀ láti ọdún tí mo ti mọ̀ ọ́n ìyẹn ní ọdún 2008 ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ìyẹn 15 years ago ṣe eré ìgbà tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìjọ tí mo ti ṣe iṣẹ́ ìránṣẹ́ tẹ́lẹ̀ òun ni mò ń lọ nígbà náà àárọ̀ ọjọ́ Tuesday kan ni o ni Mr Banji tí wọ́n wá sí ṣọ́ọ̀ṣì wa ìgbà náà wọ́n kí mi dáadáa ó sì dárúkọ àǹtí rẹ̀ tó ní kò ń wá rí mi àǹtí tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí àbúrò òun ló jẹ́ sí Mr Banji ṣe rí àǹtí ìyẹn àbúrò Mr Banji yìí ó ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹ̀gbọ́n òun ó ń bọ̀ wá rí mi ẹ wò ó Mr Banji wọ́n sọ̀rọ̀ lọ́dún náà ilẹ̀kùn Mr Banji wí fún mi pé òun ni àkọ́bí nínú àwọn ọmọ mẹ́fà tí bàbá àti ìyá wọn bí ṣùgbọ́n bóun ṣe jẹ́ àkọ́bí tó òun lòún rẹ̀yìn jùlọ láàrin gbogbo wọn Mr Banji kúkú kàwé ó sì gboyè nínú business administration ṣùgbọ́n kò rí ìwé náà kò rí fi ṣiṣẹ́ o fún àìmọye ọdún iṣẹ́ tíṣà sùkúù òun ló wá lọ ń ṣe látìgbà tó ti jáde yunifásitì ṣùgbọ́n àwọn àbúrò rẹ̀ ń kọ́ ọ̀rọ̀ tí wọn ò rí bẹ́ẹ̀ o ẹni tó ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ gan pàápàá láàrin wọn ṣe ni wọ́n tún fi iṣẹ́ míì wá kiri ẹ wò ó Mr. Banji ṣàlàyé ọ̀pọ̀ àdúrà tóun ti gbà ó sọ bóun ṣe màwẹ́ gbà tó kódà ó ṣàlàyé pé òun kì í pa ìsìn deliverance jẹ́ o ní ṣọ́ọ̀ṣì oní deliverance kan tóun máa ń lọ lóṣooṣù lẹ́yìn àlàyé Mr Banji ní ọdún 2008 mo rántí pé mo yan àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta fún Mr Banji kì í ṣe bẹ́ẹ̀ nìkan o mo fún Mr Banji pé níwọ̀n ìgbà tí ìjọba fún àwọn ọmọ Nàìjíríà ní àkókò ọ̀lídé tí ọ̀lídé náà sì bá òpin ọ̀sẹ̀ ṣiṣẹ́ pọ̀ kókó máa bọ̀ nínú ṣọ́ọ̀ṣì wa kémi àti ẹ̀ kájọ gbààwẹ̀ kájọ gbàdúrà náà pọ̀ fún odidi ọjọ́ mẹ́ta mo tilẹ̀ ṣèlérí fún Mr. Banji pé ohun tá a fi máa ṣínú èmi yóò máa pèsè ẹ̀ bóyá ọlọ́run lè fi àṣírí ìkọ̀kọ̀ hàn kó sì rí ọ̀nà àbáyọ ẹ wò ó inú Mr. Banji dùn lọ́jọ́ tá à ń wí yìí ó ṣàdúrà fún mi pàápàá a sì fi ìpàdé wa sí ọ̀sẹ̀ tó tẹ̀lé tá a ṣe àdúrà àti àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta hmm, nígbà tọ́jọ́ náà dé mo wà nínú àwẹ̀ o bá a ṣe pinnu rẹ̀ mo sì ń retí Mr. Banji tó lóun ó dé láago mẹ́jọ àárọ̀ ká lè bẹ̀rẹ̀ àdúrà wa hmm. inú ṣọ́ọ̀ṣì ni mo wà o láti aago mẹ́jọ àárọ̀ tí mo ti bẹ̀rẹ̀ àdúrà nígbà tí mo gbàdúrà wọ aago mẹ́jọ àbọ̀ mo dákẹ́ àdúrà mo sì bẹ̀rẹ̀ sí wọ̀nà fún Mr. Banji ẹ̀ẹ́ kò sí fóònù lọ́wọ́ mi nígbà náà tí mo lè fi pe Mr. Banji nígbà tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí n ò lówó fóònù kátilẹ̀ ni mo tilẹ̀ ní fóònù nígbà náà Mr. Banji fúnra rẹ̀ òun náà ní fóònù tá a pè sí ẹ wò ó ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín bí n bá gbàdúrà díẹ̀ wọ́n tún lọ wò tá díẹ̀ bóyá Mr Banji ti ń bọ̀ hmm. nígbà tí mo dúró de aago méjìlá mo lọ sínú àwẹ̀ o ẹni tọrọ kúkú kàn kò yọjú èwo wá ní tèmi tí wọ́n máa fi bí para mi ẹ wò ó nígbà tó dọjọ́ Sunday lẹ́yìn ìsìn mo pe àbúrò Mr Banji tó jẹ́ ọmọ ìjọ wa ìgbà náà mo sì béèrè ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ rẹ̀ mo ṣàlàyé ìdí rẹ̀ gan tí mo fi béèrè ẹ wò ó nígbà tí ẹ̀gbọ́n Mr Banji tí wọ́n gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi ó yà lẹ́nu kì í ṣe díẹ̀ ó sì wí fún mi pé lónìí lónìí náà ni ẹ̀gbọ́n òun yóò wá rí mi torí pé bóun ṣe ń kúrò ní ṣọ́ọ̀ṣì báyìí ilé rẹ̀ gan tààrà òun lòun ń lọ hmm. títí ọjọ́ Sunday náà fi lọ n ò rí Mr Banji o àfi ní ọjọ́ Monday ọjọ́ kejì ilé ni mo tún wà Mr Banji wọ́n mà dé ó sì bẹ̀rẹ̀ sí bẹ̀ mí pé kí n má bínú ọjọ́ ohun tó ṣẹlẹ̀ ni pé pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn ló kéde fún wọn ní ṣọ́ọ̀ṣì pé kí gbogbo àwọn wọ́kàsì ìjọ kí wọ́n wá fún ìpàdé pàtàkì kan tí ìjọ náà fẹ́ ṣe ẹ wò ó ṣe ló dàbí ẹni pé n ò gbọ́ ọ̀rọ̀ tí Mr Banji sọ mo béèrè lọ́wọ́ Mr Banji pé ṣé ohun tó ń sọ fún mi ni pé ìpàdé wọ́kà ṣọ́ọ̀ṣì rẹ̀ ó ṣe pàtàkì ju ọ̀rọ̀ ayé rẹ̀ lọ òun náà sì fèsì pé ṣé èmi náà ṣáà pé iṣẹ́ ọlọ́run kò gbọdọ̀ sí àwáwí nínú rẹ̀ mo dákẹ́ lọ mo sì ń retí ìgbà tí Mr Banji yóò dá ojú àdúrà míì ṣùgbọ́n kò tilẹ̀ sọ̀rọ̀ já ohun tó kàn wí fún mi ni pé a ó máa ríra bó bá yá ẹ wò ó nígbà tèmi àti àbúrò Mr Banji ìyún ọmọ ìjọ wa tá a ríra níjọ́ Sunday tó tẹ̀lé ṣe ni àbúrò rẹ̀ ń sunkún tó sì ń sọ̀rọ̀ tó ń fọwọ́ gbárí ara rẹ̀ tí ò tilẹ̀ yé gan pàápàá ohun tó ń jábọ́ nígboro ẹnu ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀ẹ́ ohun tó ṣẹlẹ̀ tí ò jẹ́ wá fún àdúrà tá a fẹ́ jọgbà ọ̀rọ̀ ọ̀hún tó sọ fún mi yìí ó kúkú ṣàlàyé ẹ̀ tòótọ́ tòótọ́ fún àbúrò rẹ̀ àbúrò Mr. Banji sì wí fún mi pé dájúdájú àwọn tó ń ṣe bùrọ̀dá òun wọn kì í ṣọmọdé àjẹ́ kí n dákun kí n fóun ládùúà tóun á máa gbà fún ìtúsílẹ̀ bùrọ̀dá òun mo rẹ́rìn-ín mo sì fèsì fún àbúrò Mr. Banji pé kó ṣáà máa fàdúrà ran bọ̀dá rẹ̀ lọ́wọ́ kó má fàyè ara rẹ̀ ṣòfò tán ẹ wò ó ibi tí mo gbúrò Mr. Banji mọ́nu o àfi ní ọdún 2015 nígbà tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìjọ wa ti bẹ̀rẹ̀ a sì ti kúò ní agbègbè tá a wà tẹ́lẹ̀ àti bọ́ sí agbègbè míì ní ìlú Èkó ṣe máa tún parí ìsìn lọ́jọ́ kan bàbá kan wọ́n wà lára àwọn ènìyàn díẹ̀ tó fẹ́ rí mi bàbá tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó mà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn bí òṣìṣẹ́ ń bá ayé òun mú kọ́ bí ọwọ́ òun ò ṣe tẹnu bí ọ̀nà ayé òun ṣe dí bí òun ṣe jẹ́ àkọ́bí nínú ọmọ òbí wọn ṣùgbọ́n tó jẹ́ wípé òun lòún rẹ̀yìn jù nínú ọmọ mẹ́fà nígbà tí bàbá yìí parí atótónu rẹ̀ tán wọ́n á fèsì fún pé a ó ní ìpàdé àdúrà kan tó ní agbára wọ́n á rọ bàbá yìí pé kó dákun kó darapọ̀ mọ́ wa o ó dá mi lójú pé nínú ìpàdé àdúrà ọ̀hún yóò rí tiẹ̀ ṣe kí ni èsì bàbá tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí gbogbo ẹ̀ pátá báyìí ní òkùnkùn wí fún ọ ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbọ́ tá à ń ṣiṣẹ́ lé lórí o irọ́ ni kò sẹ́ni tó lẹ́mìí méjì nítorí a ti fi lélẹ̀ fún ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn èyí ìdájọ́ ló tún kàn torí ẹ̀ ni mo ṣe ń wí fún ọ pé dákun má fàyè kan rẹ yìí tó o ní má fi ṣòfò. ìṣítí ìlanilọ́yẹ̀ ìgbaniníyànjú ìrú ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng ohun àánú ń tẹ̀síwájú. ẹ wò ó lẹ́yìn ìgbà tí mo invite ti bàbá yìí sí ìpàdé àdúrà wa tán bàbá yìí rẹ́rìn-ín ìyàngí ó sì fèsì fún mi pé pásítọ̀ ó dàbí ẹni pé ẹ ò mọ̀ mí mo wo ojú bàbá yìí mo sì fèsì pé kó dákun kó má bínú èmi kì í tètè ṣojú dáàyàn hmm. ìgbà náà ni bàbá yìí fèsì fún mi pé òun ni Mr. Banji ẹ wò ó mo ṣọ́ọ̀kì bí ọ̀rọ̀ àwọn eléléèbó mo dákẹ́ lọ ṣùgbọ́n èrò ọkàn mi ń jà pùtùpùtù mo sì béèrè nínú ọkàn mi pé Mr. Banji ẹ̀wẹ̀ òun ló ti wá gbó tó yìí ẹ wò ó nígbà tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ mo béèrè lọ́wọ́ Mr. Banji pé ṣé ó ń ṣàìsàn ni òun náà sì fèsì pé rárá sà ẹ wò ó lóòótọ́ ni mo mọ̀ pé ọmọ ìjọ wa ìgbà náà tó jẹ́ àbúrò Mr. Banji ó ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì bá ọkọ rẹ̀ lọ sí orílẹ̀‐èdè Amẹ́ríkà ṣùgbọ́n bíi ti Mr Banji yìí bó ṣe wá dà yìí ó rú mi lójú pọ̀ mo bèrè àbúrò rẹ o ó sì sọ fún mi pé ó wà àwọn á máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan hmm. nígbà tí Mr Banji ń lọ mo fún ní ṣéǹjì díẹ̀ a sì fi ìpàdé wa sí ọjọ́ tá a ní ìpàdé àdúrà ní ṣọ́ọ̀ṣì wa ẹ wò ó ǹjẹ́ kò tún ní yàrá-ìlẹ́nu pé Mr Banji ò wá sínú ìpàdé àdúrà tá a jọ fàdéhùn sí bẹ́ẹ̀ ni mo wí fún ọ èmi gan alára ò mọ̀ pé Mr Banji Musi nínú ìpàdé àdúrà wa àfìgbà tá a parí ìpàdé àdúrà tí àwọn èèyàn tó fẹ́ máa rí mi gbàdá ni mò ń wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé bàbá kan bẹ́ẹ̀ ó yẹ kó wà ní ìpàdé àdúrà yìí nígbà tó sì jẹ́ pé ọkùnrin ò pọ̀ púpọ̀ jù lọ́jọ́ náà a tètè mọ̀ pé Mr Banji ò wá àfi nígbà tó dọjọ́ kejì tí Mr Banji tó yọ gúlọ́ ó kí mi dáadáa lẹ́yìn kíkí ńkọ́ ó sì bẹ̀rẹ̀ sí bẹ̀ mí pé kí n má bínú ohun tó sọ lẹ́yìn ẹ̀bẹ̀ yìí ó yà mí lẹ́nu kì í ṣe díẹ̀ Mr Banji wípé jẹmujẹmọ̀ pé ní kùtùkùtù àárọ̀ ọjọ́ náà ta ní ìpàdé ni pásítọ̀ tó ránṣẹ́ pé òun nígbà tó ń délé pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn pásítọ̀ ló wá bẹ̀rẹ̀ sí bẹ̀ òun pé ó rẹ mọ́mì díẹ̀ èyí ìyàwó pásítọ̀ ká máa wá fọ̀rọ̀ èyí ọmọ ọlọ́run lọ́jọ́ tí Mr Banji tó lọ lé pásítọ̀ rẹ̀ yìí Mr Banji ló ṣe oúnjẹ o oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán àti oúnjẹ alẹ́ Mr Banji ó fọ gbogbo mọ́tò mẹ́rẹ̀ẹ̀rin tó ń bẹ nínú kọ́ńpáǹdì pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn òun ló gbalé tó gbàtà o ó nu gíláàsì ó nu lẹ̀kùn ó nu wíńdò kódà ó nu lẹ́lẹ̀ pẹ̀lú nígbà tó wá dọ̀sán Mr Banji wá bẹ̀rẹ̀ sẹ́ mẹ́sẹ́njà bó ṣe ń lọ sọ́jà àbá òun ló lọ sí òkè ìfọ̀kọ̀ kò síbi tí ò yà tán tí wọ́n rán tán kódà Mr Banji ló gbé mọ́tò lọ sí ilé ìwé àwọn ọmọ pásítọ̀ tó lọ kó àwọn náà wálé nígbà tó sì fi dàṣálẹ́ Mr Banji ó lọlé lọ sùn díẹ̀ o kóun wá múra lẹ́yìn oorun ọ̀hún láti máa bọ̀ nínú ìpàdé ṣùgbọ́n Mr Banji wípé nígbà tóun tají báyìí aago mẹ́ta òru ó ti lù ẹ wò ó nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Mr Banji ẹ̀rín ò ṣe é rín o inú ò ṣe é bí ọ̀rọ̀ tó jábọ́ lẹ́nu mi ni pé it is well mo tún dákẹ́ lọ o ṣùgbọ́n kò sí ọ̀rọ̀ kan gbòógì báyìí tó jábọ́ lẹ́nu mi ṣùgbọ́n nígbà tó yá mo béèrè lọ́wọ́ mr banji pé mr banji ẹ eh, ti tó ọmọ ọdún mélòó báyìí mr banji náà sì fèsì pé òun jẹ́ ọmọ ọdún mẹ́tàléláàádọ́ta èyí fifty three years mo mìírí mo sì wí fún mr banji pé alátiṣe ní màtíṣe ara rẹ̀ o wọn á ní kó máa lọ mr banji ò lọ o ohun tó ń wí fún mi ni pé n ò tí ì fún òun ní ọ̀nà àbáyọ èmi náà sì fèsì pé mo ti fún ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àbáyọ òun ni òrìn wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn nǹkan tí mo ní kó ṣe tí ò ṣe ṣùgbọ́n èsì Mr Banji fún mi ni pé kí n gbọ́ dáadáa o kì í ṣẹ̀bi òun wọ́n ti fi kó àwọn oníṣọ̀ọ̀ṣì wọn pé ewu ń bẹ o nínú ká máa ṣàgbèrè ìjọ kiri béèyàn bá sì ti fi orí ara rẹ̀ pamọ́ sábẹ́ ìjọ tẹ̀mí yóò máa gbọ́ ibi tí ọ̀tá tó iṣẹ́ dé nínú ayé rẹ̀ ohun tó yẹ kéèyàn ṣe ẹni tó yẹ kó bá rìn ẹni tó yẹ kó sá fún ẹ wò ó ní ìkúríta yìí ó ní mo ti give up tàbí ọ̀rọ̀ àwọn eléyìí bò mo sì fèsì fún Mr Banji pé kó má wọ́ọ̀rì a ó máa fàdúrà ràn lọ́wọ́ Mr Banji fèsì fún mi pé ó dàbọ̀ sà ṣùgbọ́n kó tó lọ ó ṣàlàyé fún mi pé bíṣọ̀ọ̀ṣì wa tá a bá ní ìpàdé tó ṣe pàtàkì ìyún ìpàdé àdúrà tàbí tá a bá ní àjọ̀dún bí àjọ̀dún ìkórè tàbí àjọ̀dún ìdásílẹ̀ ìjọ wa ká pé òun mo rẹ́rìn-ín mo sì fèsì fún Mr Banji pé àwa kì í ṣàjọ̀dún ìkórè ní ṣọ́ọ̀ṣì wa a kì í ṣàjọ̀dún ìdásílẹ̀ ṣùgbọ́n lọ́dún tá a bá ti bẹ̀rẹ̀ báyìí òun ni ó kọ́kọ́ fìwé pè ìrìn àjò Mr Banji ò tí ì tán o ìwọ náà yẹ kó o mọ̀ pé láti ọdún 2015 títí dòní ọdún mẹ́jọ gbáko òun ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́tàlá sì ṣẹlẹ̀ tí wọ́n máa yànnà náà fún ọ lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ tí mo ṣàlàyé fún ọ yìí lórí ètò wàánú plus ó ráàyè gbọ́ dáadáa ìwọ náà wà rí pé ọ̀rọ̀ bíbélì ṣẹ lóòótọ́ pé àwọn ẹ̀dá ọlọ́run kan wọ́n bẹ wọ́n wá sáyé ṣùgbọ́n tí wọ́n jẹ́ ohun èlò ìbínú ọlọ́run tí a ṣe sílẹ̀ báyìí fún ìparun bá a ṣe kọ́ nínú ìwé róòmù orí kẹsàn-án ẹsẹ̀ kejìlélógún ìyẹn romans chapter nine verse twenty two bíbélì wípé ǹjẹ́ bí ọlọ́run bá fẹ́ fi ìbínú rẹ̀ hàn kọ́ tí ó sì fẹ́ sọ agbára rẹ̀ di mímọ̀ tí ó sì mú sùúrù púpọ̀ fún àwọn ohun èlò ìbínú tí a ti ṣe fún ìparun àbẹ́ẹ̀rẹ̀ wo ọmọ ọlọ́run èmi a máa sọ pé pé èèyàn ń lọ ṣọ́ọ̀ṣì kan èèyàn ò wí pé kó jẹ́ irú ẹnikẹ́ni nítorí pé ẹ ti ní pásítọ̀ èèyàn ò wí pé kó wá gbà báyìí kí pásítọ̀ rẹ kó máa gùn ọ́ gàlẹ́gàlẹ́ ọlọ́run tilẹ̀ fún ọ lágbára bẹ́ẹ̀ wò ó kò sí nǹkan tí wọ́n ń pè ní àgbèrè o bẹ́ẹ̀ ni mo wí fún ọ kó o má jẹ́ kí wọ́n yí ayé rẹ kí wọ́n yípo mọ́ ọ lọ́wọ́ wo ìwọ ọmọ ọlọ́run bó bá ti rí pé wọ́n ti mú ọ sìn nínú ṣọ́ọ̀ṣì yín dákun tún èrò ara rẹ pa bí pásítọ̀ yín ò bá sì lè ṣe olórí pẹ̀lú kó máa fi àpẹẹrẹ rere hàn gẹ́gẹ́ bí aṣáájú kó o tètè bá ẹsẹ̀ rẹ sọ̀rọ̀ àmúlélẹ̀ bó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ wọn ò máa wí fún ọ ibi tí ọ̀rọ̀ Mr. Banji yọrí sí dákun máa bá ọlọ́run rìn kó o sì fowó nìkan ṣègbẹ́kẹ̀lé rẹ nínú ìrìnkèrindò ayé dákun máa rántí ọ̀rọ̀ mi pé irọ́ ni kò sẹ́ni tó lẹ́mìí méjì nítorí a ti fi lélẹ̀ fún ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn èyí ìdájọ́ ló tún kàn torí ẹ̀ ni mo ṣe ń wí fún ọ pé dákun má fàyè kan rẹ yìí tó ní má fi ṣòfò ẹ jẹ́ a gbàdúrà ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí ètò yìí ní ọ̀sẹ̀ yìí mo gbàdúrà ọlọ́run ó fi àánú rẹ̀ bá ọrìn ó sì ní di ohun èlò sí ìparun báyìí ni a ní orúkọ jésù kristi olúwa wa àmín. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ ẹni béèrè bó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni ẹ pè pásítọ̀ sam adéọ̀sùn sórí nọ́mbà yìí zero eight one six eight seven four five nine one five tàbí kẹ́ ẹ lọ sórí wẹ́bsáìtì wa ní samologo.com.ng bó sì jẹ́ lórí mobile application wa samologo ẹ lè dáńlóòdù rẹ̀ ní play store tàbí ní apple store kẹ́ ẹ lè bá wa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ títí dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa gbé nínú àánú ọlọ́run